okay me and you ege one on one ege oya sakusaku fún wọn ní lẹ́gàn bàbá lẹ́gàn bàbá ká wá lọ ṣèkà ìró ká wá lọ sílé okay gbogbo ẹ̀yẹ lẹ́lẹ́fọ̀ apáráta inú mi dùn pé mo gbọ́ orin ẹ̀gẹ́ yẹn torí pé kìnìún fẹ́mi náà another vibe mo dẹ̀ wọ́n ginger yẹn náà níbi tẹ́ ẹ wà yẹn mo sọ fún yín pé ẹ ókù ókù báyìí ni ìbọn wá ṣe ìró torí fashion tips mi ò ní jẹ́ kí gbogbo àwọn accessories yìí mi ò ní jẹ́ kó bàjẹ́ láíláí fún jẹ́ yìí ó sì kù méjì tí mo fẹ́ ṣe kí ni mo fẹ́ fún yín alákọ̀ọ́kọ́ nínú méjì tó kù òun náà ni wípé ẹ rí dájú pé tẹ bá fẹ́ wọ accessories yín yálà kó bá tiẹ̀ jẹ́ costume owó lẹ fi rà á kò bá dẹ̀ tí wá jẹ́ àwọn ojúlówó góòdù owó náà lẹ fi rà àmọ́ tẹ́ ẹ bá ti fẹ́ wọ̀ ẹ rí dájú pé ẹ ti wẹ̀ ẹ ti lo kírìmù yín ẹ ti múra tán ẹ ti ṣe makeup tán ẹ ti lo ẹ ti spray perfume yín ó ti yẹ yín tí mọ ara rùn dáadáa tí mọ ara jọlọ ẹ ti lo gbogbo nǹkan tẹ́ bá fẹ́ lo ọ́ìlì tẹ́ fẹ́ fi para ni ò torí patí tẹ́ ń lọ yẹn fẹ́ kí wọ́n gbà kọ́ dádọ́mọ̀ yes it is allowed but ẹ rí i dájú pé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ lò sára ẹ ti lò tán kẹ́ tó ṣe kíni kẹ́ tó gbé àwọn accessories nílé nítorí pé tí ẹ bá ṣe bẹ́ẹ̀ àwọn accessories yẹn á máa bàjẹ́ ṣẹ́rẹ́ àwọn pep tá máa ń fi sẹ́yìn etí yẹn èyí tá máa fi sẹ́yìn yẹ́rìngì wa yẹn kẹ́ tó mọ̀ ń ṣẹlẹ̀ yẹ́rìngì ti dúdú ọmọ ti dá ọmọ ti dúdú ìyá ti dá dúró lọ́tọ̀ àwọn àdìpẹ́ máa máa wá nǹkan mí tẹ́ máa fi pep papọ̀ bọ̀ kí rẹ̀ má máa ṣẹlẹ̀ tó bá yẹ pé ìtẹ́ bá yẹ pé ti wọ native buy ẹ ti gbélé e pep lẹ́ máa lò last ẹ̀ ń ba accessories ẹ̀ ń bàjẹ́ ni ọ̀nà kan tó wá kù tí mo wá fẹ́ fún yín òun náà ni wípé tẹ́ ẹ bá ti wọ àwọn gold yín tẹ́ ti wọ white gold ni o gold gangan fúnra rẹ̀ ní tẹ́ bá ti wọ̀ tẹ́ bá ti bọ́ ẹ rí dájú wípé ẹ̀ ń fọ̀ mi ò sọ pé ní gbogbo ìgbà àmọ́ anytime tẹ́ bá ti rí pé ẹ fẹ́ fọ̀ ẹ rí pé ẹ kó sínú warm water tẹ́ bá ti kó sínú warm water ẹ fọṣẹ sí kẹ́ soak for three hours kò kéré jù kò pọ̀ jù tẹ́ bá ti soak ẹ fún bíi three hours ẹ wá ara mú brush tó soft As in, tá a fi máa ń fọ eyín toothbrush ẹ mú kan tẹ́ ẹ bá ti mú kan ẹ rí i pé ẹ jẹ́ kó jẹ́ èyí tó jẹ́ tó jẹ́ soft one tó ní soft mouth òun lẹ máa mú ìtẹ́nu ẹ̀ rọ̀ táwọn búrọ̀ṣì ẹnu ẹ̀ yẹn rọ̀ dáadáa ẹ̀rọ máa fi gbó slightly ẹ̀ ní láti fi ṣan sí fakọ sí ẹ̀rọ máa fi fọ díẹ̀díẹ̀díẹ̀ kẹ́lẹ̀ tó mọ̀ ọkọ tó ń ṣẹlẹ̀ kí ni nǹkan fífọ̀ yẹn kí ló máa ṣe sí kò kàn ní yọ sweat kò ní yọ ìdọ̀tí ara ẹ̀ nìkan kúrò gold yẹn á tún ṣe kí ni á dán jáde yàtọ̀ ọ̀tọ̀ ni kí gold mọ́ ọ̀tọ̀ ni kó dán sí padà sí ṣe rà á ó ti yẹ yín so yìí tẹ́lẹ̀ máa ṣe fún yín ni wípé á fọ̀ mọ́ á tún ajá kí ó máa tún ṣáì jáde kó tún ṣáì kó dán yàtọ̀ bóyá ti dọ́ọ̀ ẹ ti lò lórí fóbi àbí oṣù mẹ́ta ni àbóṣù abo àbóṣù kan ó ní fẹ́ẹ́ lè bẹ́ẹ̀ bá tún ṣe ń lò ó sí ẹ̀kẹ́ tó kó padà sí nílẹ̀ tẹ́ bá ti fọ̀ á dán jáde yàtọ̀ tó bá tún wá dán á tún wá fine ẹ wá wọ jáde àwọn èèyàn máa bí pé àṣìṣì ah, mi ṣoṣẹ ó lóun ṣoṣẹ rà ni mo ṣe rà ni o <laughs> bẹ́ẹ̀ má pààrọ̀ ẹ̀kọ́ ra fáwọn náà ní tips pé ah, olórí ló fún mi ní tips mo ṣe máa ma fọ gold mi ẹ má gbàgbé warm water àti ọṣẹ omi yóò gbúdọ̀ gbóná jù kò dẹ̀ gbúdọ̀ tútù jù òun là ń pè ní warm water ẹ wá fi ọṣẹ ẹ fọṣẹ sínú ẹ ẹ mú gold ẹ rẹ sínú ẹ for three hours kí ni mo pè three hours wákàtí mẹ́ta three hours òun lẹ máa fi rẹ tẹ ẹ bá ti rẹ ẹ filẹ̀ ń bẹ̀ tẹ bá dẹ̀ ti fẹ́ fọ ìfọyín brush wa tá a fi ń fọ eyín ẹ ra mu èyí tí ò jẹ́ tí ò le ẹ mọ̀ pé medium wà soft wà software yẹn òun ni kẹ́ ẹ rí dájú wípé ẹ fi fọ̀ tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ fọ̀ kò gba kólekóle kò gba gidi ẹ rà fọ̀ ní fẹ́rẹ́ jọ́gí torí pé rírẹ tẹ́ ẹ rẹ́ ó ti yà àwọn ìdọ̀tí tó wà lára ẹ̀ kúrò tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ góòdù yìí ti padà ní ìjọba ìlà ní abala fashion and lifestyle tips gbogbo ẹ̀yin tèmi pátápátá mi ò fẹ́ kí gold yín mi ò fẹ́ kó bàjẹ́ tá a bá ti rí ara ní patí mo fẹ́ ká máa dán yinrin yinrin yinrin yinrin láti etí wa dé ọrùn wa dé àwọn ẹ̀ṣọ́ ọwọ́ wa dé gbogbo àwọn rings wa pátápátá bẹ́ẹ̀ ni mo fẹ́ ká máa ṣe kí ni ká máa sparkles ẹ̀ gẹ̀ so tips tá a máa fún yín fún ti tọ̀sẹ̀ yìí náà nìyẹn ní báyìí gbogbo ẹ̀ lólùfọ́ pátápátá yé orin wo ni mo fẹ́ fún yín báyìí yé <laughs> ẹ ká lọ gbọ́ orin kí ló featuring Olamide. orin wo ló wá kọ fada fada ẹ kà lọ gbọ́ fada fada à ń bọ̀. ẹyà bẹ̀bẹ̀ sì ń lọ èèmọ̀ bẹ̀bẹ̀ ò dúró bẹ̀bẹ̀ sì ń lọ lórí Orísun bẹ̀bẹ̀ ò dúró rárá o bẹ́ẹ̀ ni sì ń lọ lórí Orísun remix tèmi orin tèmi ni mo kọ ẹ mo lọ́wọ́ gbọ́dọ̀ orin tá a ṣẹ̀ṣẹ̀ mi ò tá a ṣẹ̀ play fún ìtọ́ ẹ fada fada láti ọwọ́ Fido Fino featuring Olamide. Oye, yín wọn lọ́pọ̀ gbádùn orin yẹn bẹ́ẹ̀ ni ètò ṣì ń tẹ̀síwájú Miliki Express gbogbo ọjọ́ Thursday náà ni ètò fẹ́yìntì ṣe wò ká mo ah, láìkí lédi mo ṣe rí ńgbà àkọ́kọ́ ni bẹ́ẹ̀ ni olórí Olúwakẹ́mi Ẹ̀dá lórúkọ tèmi mm-hmm. ẹ̀jẹ̀ ara gé fún yín díẹ̀ tá a bá ṣe ń ṣe tán màá tún wọn fún yín láwọn nǹkan tẹ́ tí wọ́n máa fi pè mí ẹ̀ get all right as pa pé ẹ̀yin tèmi ok ibi tó pé wá sí kọ́ báyìí òun náà ni throwback Thursday níbi tẹ́ ẹ ti ń retí àwọn orin tó ṣe kíni tó ti rìn nígbà kan rí àwọn orin yẹn lè máa ṣe kíni máa máa wú jáde fún yín lọ́lọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ ṣe ń send ẹ̀ náà ni mo ṣe ń play o ẹ má gbàgbé tí ìbá tí play titi yín màkànmàkàn ni ó máa kàn yín tó bá yá orin tó pọ́ wá sí kọ̀ọ̀bá ìwọ náà ni ẹ ká lọ gbọ́ Sisi Carol Eva bẹ́ẹ̀ ni ẹ ká lọ gbọ́ Carol láti ọwọ́ Wizkid featuring Lax L-A-X Lax àmọ́ ṣẹ̀ṣẹ̀ gbọ́ sáyẹn òun náà ni Karo láti ọwọ́ Wizkid featuring Lax LAX Lax mo lérò pé gbádùn ẹ̀ Karo gan mọ̀ pé ibi tí mo ti lọ fọ òun jáde yéè Karo Karo don yẹra for my hand <laughs> orin yẹn dùn ó gbá kí orin yẹn in short ó bá wẹ́dà mo bá you know sẹ́lẹ́sẹ́ ni ara ń sin sétí ni ok orin tó pátí sí kọ́ba gbogbo ẹ̀rọ lólùfẹ́ àpárá street ni mo ti fẹ́ lọ wù jáde tí máa sọ pé street ó yẹ kára ti máa fún yín pé ah ah, ah street yes street yes ó kẹ́ tí mo the king of street ó kẹ́ tí mo tí mo fẹ́ lọ mú yẹn jáde ok ẹ jẹ́ ká lọ gbọ́ ẹlẹ́dàá mi o mi o mi o ee eh. <laughs> ẹ ká lọ gbọ́ ẹlẹ́dàá mi o láti ọwọ́ Ọlámídé à Yeah, yeah, Watch it,